نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده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 وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا إلى الموضوع الخطوية وهي الصدق والكذب عباد الله من عناوين هذه الكتب وهي تعريف الصدق وكذلك فضيلة الصدق ودعوة إليه والانتصاف واختصاص الأنبياء به وثالثا معنى الكذب ذكر الله سبحانه وتعالى أو ذكر الله سبحانه وتعالى الكذب ثم انذرنا له وتعذيرا منه عباد الله هناك قاعدة عظيمة جميلة لابد أن نتعرف على الحقيقة منها وهي الحق لا يوصف بالرجال ولكن الرجال هم الذين يوصفون بالحق أيها الواحدون لما رضيتم بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا أعلم أن الله قد أنزل في محكم تنزيله حيث يقول يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين الصدق الذي نتكلم عنه إنما هو مطابق للواقع والحقيقة أو الاستواء الصغائر مع الظواهر أو الاستواء البواطن الخفية مع الأمور المعلنة فلو فتحت صدر الناس الصادق وأعطاك العلم على قلبه لما وجدت هناك اختلاف بين الحقيقة المعلنة وبين السريرة المخبئة عباد الله وهذا حال الصادقين بل إن بعضهم سريرته أفضل من ظاهرهم وكان الصلاة رضوان الله عليهم يقولون اللهم اجعل باطننا خيرا من ظاهرنا واجعل ظاهرنا خيرا ولاجل ذلك ذكر الله سبحانه وتعالى نبيه محمد صلى الله عليه وسلم من الكذب والهوى فقال وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والحق من شهد به الاعداء وقد شهد اكبر مكة على صدقه وأمانته ان اي سلطان حينما قالوا ما جربنا عليك كذبا قط ويبدأ سبحانه وتعالى رجال من المؤمنين فيقول في سورة العذاب من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نهبه ومنهم ما ينتظر وما بدلوا تبديلا أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد صلوات الله وسلامه عليه الذي كان مما يواهن من حديث صحيح حيث يقول الصدق أمانة عباد الله يأمر الله سبحانه وتعالى نبيه بدعوة إلى الصدق أو يدعو له فيقول وقل ربي أدخلني مدخل صدق واخرجني مخرج الصدق واجعلني من لدنك سلطانا نزيرا وقال تعالى أيضا وقل قد جاء وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان ذوقا ويذكر الله وجل نبينا إبراهيم عليه السلام بأفضل خصال فيقول واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وقد جاء في سنة مطهرة من الذي الذي أخرجه الشيخان شيخان بسندية عبد الله بن مسعود رضي الله عنه حيث قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يأتي إلى البر وإن البر يأتي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يخدم عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يختم عند الله كذابا عباد الله نسأل الله تعالى أن يجعلنا من الكاذبين الذين قال لهم في هذه الخصال الثلاثة من خصال المنافق حيث قال آيات المنافق كالآيات المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف أو كما قال نسأل الله تعالى أن يجعلني وإياكم مع الصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أربعة الله الحمد لله ọba tó tún fún wa nípa láàyè tó kára lè jẹ àtẹyìn sínú ọkàn tí ó lè kó jọ sọ́kàn nínú ilé rẹ̀ lórí ilẹ̀ ìtì bílóore jù báyìí tí ẹ̀rọ jò sí láti wá jẹ́ pé ọba rẹ́là nínú àwọn ọjọ́ tí bílóore ìwò náà ní ọ̀nà ìjọba ọjọ́ tó wọ́n ti bá ká ìkẹ́ àwọn tó pọ̀ bẹ́ẹ̀ nínú sẹ́kọ̀ọ́ orí pàtàkì Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́ máa bá tó pa aláṣàkáṣe dáadáa lórí jimá òun náà ní kẹsàn-án ti sọ láti alẹ́ nàbí ìmọ̀ àtọ́wọ́ àṣàlá àtúntò pọ̀ fún àlẹ́ àwọn ará ilé rẹ̀ àwọn sàárì àwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ojú pọ̀lú òjíṣẹ́ wọn tó lè jáde kí á máa ọlọ́run àbẹ̀wò àwọn ọlọ́jà sájà àwọn òkú sórí ọlọ́run ọlá ìpín méjì rẹ̀ ayọ́sì ọlọ́run àkórí bàbá wa ní sọ̀rọ̀ tòní yóò máa dá lórí àṣìlẹ̀kú wẹ̀lkẹ́lì irọ́ pípa àtòlódò wọn láti jọ rìn ilé ti ní fún ìfẹ́ ìyára wọn gbà ní wàkàdáàlìkà fọ̀bílà ti sìn ọlá òní ń bẹ fẹ́ni tí máa ṣòdodo bẹ́ẹ̀ ni wọ́n bá wà jù ilé yìí òfin ọlọ́run látọ̀dá àdàbà Muhammad ó pè wá lọ sí ìmọ̀ àṣòdodo ní gbogbo ìgbà kódà ìbá jẹni tó ta pẹ̀lú ara wa náà ẹ̀yẹ ń sọ wọn ẹ̀ ti sọ fún àgbéyà àṣà rẹ̀ kí ni sìn nínú ìròyìn tọ́wọ́ aráàlú ìròyìn àwọn àlẹ́ ìròyìn tó ṣáájú kí ni ìròyìn náà ó ròyìn wọn pẹ̀lú pé olódodo ni wọn torí pé àgbọ̀dọ̀ gbé sẹ́nu ọ̀hún náà ẹ̀yẹ ló sì ọlọ́run wà máa nà kẹ́lì kí ni túmọ̀ tá à ń pè ní ìwọ nípa lọ́jọ́ wọn ò ní kẹ́lì bá ọlọ́run bá dábàá a máa sọ̀rọ̀ nípa irọ́ ewu tó wà ní àtàkùn bẹ̀ ó dà máa bẹnu àtẹnu ẹ̀yẹ ló sì ọlọ́run àwọn òfin kan wà táwọn àtàwọn olóṣù rẹ̀ fi kì í tún gbé kalẹ̀ wọ́n ń pè ní atakùnrin ayé wọn fún ìròyìn ẹ má jẹ tẹ̀ lónìí ó ti wúlú lébi wípé àbẹ́ ìmú olódodo mọ́ ó wá ní bí àwọn kan tó bá ti sọ̀rọ̀ àdá òdodo lá àwọn ọ̀nà wà láti òrìjà tẹ́ ẹ bá fẹ́ mọ àwọn èèyàn gan-an ìgbóhùn lẹ́ni ìnáyọ̀ ọ̀sùn lè láì àwọn ẹni tá a mọ̀ pé lánàá kó àtúwà sílẹ̀ òdodo ló sọ ìyẹn pé àá lọ́dọ̀ wa ni àwọn abóòtú náà kasára sí i tó ti òwúrọ̀ tó bá lọ́dọ̀ wa bọ́ọ̀lù tó bá wá dé àgbẹ̀gbọ́ rẹ̀ níbi tọ́lọ̀ kàlà yé lónìí abẹ́mọ̀ lọ làwọn kò mí wọ́n bí mọ́ lọ́dọ̀ ẹ̀yọ́ sọ̀rọ̀ yàrá ọ̀bí tó lè bá yẹn bá gbogbo àwọn tá a ní bàbá bá àlàdàgbà nínú ẹni tí tọ́jú wa tẹ́tọ̀ sí àwọn àṣọ àkànlọ̀ wọ̀ tààrà wọ́n bí Islam yìí náà a sì gbà pé táàmù àti ìsẹ̀yìn ayé wa òun náà lọ́nà tọ́lọ̀ ńlá kalẹ̀ fún wa tó ká nínú sàlàyé ẹ̀fọ́ ọ̀nà Islam ìyẹn ni pé púpọ̀ tábàjẹ tábàmú tábàná tábàdò kò sọ́nà ní ìtòlẹ̀ dáa ju kọjá ọ̀nà Islam torí wọn sọ fún àdàbọ̀ Muhammad pé ẹ̀dínmà ti ìyá ẹ̀dínmà wá àti Islam kò sẹ́sì ní ìgbọ́dọ̀ òun bẹ́ẹ̀ lè fi sẹ̀yìn ayé tó kọjá Islam wọ́n mi yẹ tẹ́lẹ̀ ìgẹ́ ìrọ̀lẹ́ Islam dínà gbogbo ẹni bá lè wọ́n àmì tó fẹ́ fi máa jọ́sìn tó wá pè lẹ́sìn fọ́nà inú ọ̀gá ẹ̀rẹ̀ ni olùkọ́lá lè kíá mọ́ àní ìgbàlá yẹn bí tọ́ka sí owó gbàlá lè kíá mọ́ wọ́n wà fún ilẹ̀ àṣẹ ọtí mọ̀ kàn sí tí wọ́n nígbà wọn àpàdé ọlọ́run yóò wà lẹ́ni tó kò fún sẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ wá fẹ́ ọlọ́run ẹ̀yọ́ sì ọlọ́run bẹ́ẹ̀ wọn muhammed nàbí yẹn wọn sùlá bá a sì gbà gbàgbà pọ̀ muhammed ẹni tọ́nà ń bá sọ̀rọ̀ wọn rà ó bá a sọ̀rọ̀ a sì gbà yìí pé kò tó kan lórí tó èyí bá ọmọ ní verse one bẹ́ẹ̀ gbà wípé jọ́ọ̀nì kí á mọ̀ òdodo ní ẹ gbà wípé òjíṣẹ́ tí mo rán sí òdodo ní tíra tí mo fi pẹ̀lú rẹ̀ òdodo ní ojú ọ̀nà táìlé yìí ojú ọ̀nà òdodo ní ó wá ní ìtọ́kùn wa ẹ máa tẹ̀lé ojú ọ̀nà ẹran bẹ́ẹ̀ ni sì máa sọ́ra tó ń bi tọ́lọ̀ òfẹ́ kẹwàá dìbò sísí tọ́lọ̀ ìyọnu sí ó wá ní wà kúrú máa sọ̀rọ̀ nìkì gbogbo pàkí pàtẹ́ mo lè máa bẹ mo ti kọ̀ndíṣẹ́ mo lè sọ̀rọ̀ ẹ̀dá mo ti dáwọ́ alẹ́ lórí mi pé à ah, ẹja padà sí mainstream bàbá ń pè ní mainstream kò sí pè ní mainstream kọjá kí ni ibi táwọn èèyàn wọ́n lọ ìyáwó ló wọ́n lọ bẹ̀. òṣìṣẹ́ ọlọ́run ní ọlọ́run sọ fún wọn wọ́n ti kí wọ́n bẹ̀ bẹ́ẹ̀ kúrú àṣọ ìdí ni wọ́n lò ká lò kéèlà máa bẹ pẹ̀lú àwọn olóòlò kó làtọ́ bá kéré ẹ̀yẹ ń sọ ọlọ́run asísè lèkò alẹ́ kì í nàtàkẹ́ lẹ́nu àyè òdòdó tá a fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ lónìí ó ṣe náà

nígbà tá a bá dẹ́ta àbí tó sọ fún wa níjà ìta tá a ti gbàgbé ó ṣe déédéé tí ń ṣẹlẹ̀ àbí tí wọ́n sọ fún wa yóò ṣẹlẹ̀ lọ́la ń bọ̀ wá ṣẹlẹ̀ wá ṣe déédéé ara wọn tó ń lò lò lò ẹ̀yọ́ ṣe ọ̀rọ̀ fàlùfùdá àti sọ̀rọ̀ sọ̀rọ̀ dé tẹ́ ẹ bá lọ sí gbáyà olóòlò táwa ya ìgbáyà rẹ̀ báyà kó wá lọ́dún ni àárí pé tó pamọ́ sí wọn kàn yẹn yóò ṣe déédéé tí ń sọ lẹ́nu ìyẹn pé ọmọ àlọ́ ààrà ààrẹ sọ̀rọ̀kì eléyìí ní ìṣesí àwọn olódodo lánàá ìṣesí àwọn olódodo lónìí tó bá ti lọ́la yóò sọ pé tóun bá yàrá fún òun yà dúró jí lórí òdodo torí pé mo parọ́ yóò kù tẹ́lẹ̀ wáyé tí òun lè bẹ́tà fẹ́mi àti káwọn lè sòdodo kásìkì ní kásìkì sórí ẹ̀ ìyẹn tó ń pè láti ìyẹn rẹ ní ẹ̀yìn rẹ tó ráàyè dé sọ́dọ̀ ọ̀pá àbẹ́rẹ́ dáadáa ẹ̀ dábàá lọ́hùn kọ́nà pẹ̀lú àwọn aṣáájú sẹ̀rìndínlọ́tò áfọ̀dù ní ìzọ̀ àyè yìí tẹ́ bá rí kọ́kọ́ ẹ̀kọ́ lùkẹ́ ha àti díẹ̀ ní tó tiẹ̀ fún àwa nínú tí mo ṣe wọ̀kárẹ̀ sọ́dọ̀ olùwà ní ọba àárẹ̀ àwọn ẹ̀mí ìsáájú látọ̀dọ̀ àdàpọ̀ Muhammad àtàtọ́bà àdùbà wọn a máa sọ pé ọlọ́run aláwọ̀mà wọn máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé èjì àgbà àti ìnana ayọ̀ lùkọ̀ ìrìnà jẹ́ kọ́kọ́ wọn dájú gbangba wọn lọ ìyẹn ní pé táwọn èèyàn mọ̀ nípa wa jẹ́ ó dà torí pé tí wọ́n mọ̀ nípa wa wọn ò lè torí pé alùpàdé tẹ́lu alàzọ̀ráì alàzọ̀ráì torí pé ìrọ̀lá bẹ́ẹ̀ àtọ́ ọmọ ẹ̀rí kọ̀kọ̀ mo lè sọ̀rọ̀ síta fáwọn ìyẹn báyìí tí mo ti bẹnu mi ìyẹn pé tó máa ń sọ síta ẹ̀kọ́ ní kókó kò lábí sọ́sẹ̀ lẹ́lẹ́ pẹ̀lú ti bẹ̀rẹ̀ kalẹ̀ ẹ̀yà sọ̀rọ̀ ní àti ìlà ìjà zakẹ́ wọn náà yẹ̀rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ bàbá àti fún àtẹ́kọ̀ọ́ Muhammad ìkẹ́ àtọ̀wọ́ náà kó máa bá ọ̀fọ̀ máa ń kó níbi irọ́ ọ̀fọ̀ máa ń kó níbi kí ni ìfẹ́ nu kò sí tí dáhùn máa parọ́ fún wa lónìí kọjá ìfẹ́ nu wa bẹ́ẹ̀ bá rẹ̀ tó bá wo rẹ̀ tó bá wo kìlá ìfẹ́ parọ́ fún yìí ẹ wá sọ pé wọ́n ẹni ẹ̀rù tó bá ti nù báyìí tó ṣe déédéé ìrọ̀rùn ó fẹ́ parọ́ ni kò sí tí dáhùn báwọn yẹn mọ́ ọkàn wọn bá rẹ̀ pé kò sí tí dáhùn báwọn yẹn ni wọ́n ti mọ ẹ̀yẹ sọ̀rọ̀ ọlọ́run fún àlẹ́ wọn nígbà wọn kọ́ máa ń kó gbọ́dọ̀ ṣe wí ó ní wọ́n máa yẹ ti kó àlùhàwà ẹ má lọ pé tí ń sọ o láti fẹ́ ẹnu rẹ ni o èyí ni wà lóyún ha mo táwọn ọlọ́run ní sọ ìyẹn ni wípé kò sọ ní ìyàtọ̀ sí tí a náà kì í wá ṣe torí tó fẹ́ lójú ọmọ sọ ti sọ yẹn àwọn ẹni tó ti múra láti bẹ̀rẹ̀ sí ẹ̀tàn torí pé wọ́n ti rí pé two thousand and nineteen ṣe kiri kó ti dé àwa náà sì ti kó láàrin ara wa láti mọ ìtara wa látara pé wọ́n fẹ́ kàn wá wọ́n wá fẹ́ da orí wa rú tí ò lè kó ṣe bẹ́ẹ̀ tọ́ba tó lóòótọ́ bá mi tán lòlò ẹ̀já kó mo sòrò láàrin ara wa lẹ́ ìyẹn ni pé ẹ̀nàmọ́ Muhammad ìkí àtọ̀lọ́lọ́ fún wa bá kó tó ní kí yóò tà lẹ́yìn ọlọ́run káàdà máa rú fílà bẹ́yìn náà kọ́ ànábì ti gbajúmọ̀ láàrin ìjọ rẹ̀ ní fourteen years kí wọ́n mọ̀ mọ̀ wọ́n bẹ̀ sí kí àṣà ikú àlàmì olódodo olùfọkàtà ìyẹn ní pé kì í sí nígbà tó dọ̀dọ̀ tó dà lórí ọlọ́run ni wọ́n tó gbà kó lódodo ni bẹ́ẹ̀ yóò wà já sáájú wa ń tá àkọ́kọ́ lọ wọ̀ ẹja lọ wo past rẹ̀ àwọn ọjọ́ ayé ti ń lò gbogbo omi tó ti ṣiṣẹ́ ipa ti ń lò bá tiẹ̀ fọmọ lọ́kọ̀ọ́kan ó yẹ ká bẹ̀rẹ̀ àwọn ẹ̀ka ẹ̀dá àdúgbò rẹ̀ sì rẹ̀ sí ìwà yẹn láàkọ́kọ́ bò àṣìṣẹ́kù kójú òdòdó yẹn tó bá jẹ́ òdòdó àfiṣẹ́kù ṣe gbogbo tó wọlé máa ṣẹlẹ̀ yóò padà lájà adábọ̀ Muhammad ìjà àtọ̀tọ̀ tó fún wa ó tá a sì ń pè lódodo owó ti kọ́ta yẹn tẹ́ ẹni tí ò fẹ́ ni tó bá gbàgbé ẹ̀gbọ́ mo lè má gba tiẹ̀ o àmọ́ bó ṣe rí ni adábọ̀ Muhammad ìjà àtọ̀tọ̀ tó fún wa báwọn kékeré bí ó ṣe tètè fẹ́ gba tiẹ̀ táwọn tó gbàgbà wọn á máa sọ wọn náà wípé ọ̀gbọ́ máa jàrá ní àlẹ́ ní kẹ̀kẹ́ ìwé kọ́ọ̀tì àbá lọ́wọ́ rẹ̀ ni mo rọ àwa òbí dáadáa mo rọ àwa alágbàtọ́ bẹ́ẹ̀ ni mo rọ àwa táyìrì ọmọ especially àwọn olùkọ́ dúró lòdò òfin gbogbo àwùjọ tí ti kò sí wàhálà ni ó ni ó ẹ sọ fún mi ọ̀nà wọn lára ìgbàgbọ́ òdodo lórílẹ̀ lónìí àti láyé ni o àmọ́ ẹja ọ̀dọ̀ tiwa bẹ́ẹ̀ lórí newspaper ẹ̀rọ owó wà fún mi bẹ́ẹ̀ lẹ́nu amóhùnmáwòrán kí wọ́n pa irọ́ tún fún ẹ wàá rò pé ẹ̀dá gbogbo láti gbòdòdò báyìí ọmọ yìí àwọn ẹni tí wọ́n ti sọ ilé ní òwà lórí ibo ibi tí wọ́n ti ń ṣe drama àwọn tó tó lọ wọ́n kò rédíò tì sẹ́ẹ̀ wá rí ẹ máa àwọn afọ́tò wa ní ẹ má ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn méjèèjì kẹta wọn tó pé náà kò ní ẹwù lè kó bàbá torí pé wọ́n bàbá náà àjọ òdòdó lórí bẹ̀ àkọ́kọ́ bá náà ìkẹ́ náà wọ́n fi ayé wọn tó láì láì jábọ̀ táà kọ́pẹ́ ní kọ́kọ́ gbà fún lọ́kùnrin kò sí tí wọ́n fi ròyìn rẹ̀ tí wọ́n pè wọ́n pè kí Abubakar Siddiq Abubakari olódodo èyàn ní gbogbo tó wọlé ṣẹlẹ̀ lódodo yìí Abubakar Siddiq anábọ̀ Muhammad èké àtọwọ́ náà fún wọn bá ó tó ní yóò sọ̀rọ̀ ọkọ yìí ó ní ẹ̀sà bí ẹ̀ wánú ẹ̀rù pé mo sàdédé nífẹ̀ẹ́ Abubakar ní o sàdédé nífẹ̀ẹ́ rẹ̀ máa àrọ́ntọ́ mi ò gbé ìsìláàmù lọ báyìí tẹ̀lé àyàfi kíní kíní kíní kan lẹ́yìn ìyẹn ní kó wò pé ṣé kí n gbà àbí kí n má ṣe kí àbí n má gbà sọ́dọ̀dọ̀ ni àbí kí ni àbí irọ́ ńlá àbàbàkẹ́ sì di àyàfà kí sì di kìí kan nígbà tí mo gbé wá bàbá ìgbé ìsìláàmù ní ẹ̀sìn mi ó ṣe tán láti lọ ìgbà tán yẹn mi ìyẹn ni pé ó jẹ́ tọ́kùn balẹ̀ ló fi láṣeyọrí nínú sẹ́rẹ̀ àwọn sàbẹ̀ máa sọ wípé náà náà Abubakar Siddiq tí ìbá dẹ́pà bákì Siddiq ló jẹ àlefa lẹ́yìn àdàbà Muhammad wàhálà ìbápọ̀ ẹ̀sìn ọmọ lọ o tó ti àwọn wàhálà ìbápọ̀ ju bó ṣe wáyé lọ torí pé wọ́n rí tó sòdodo pẹ̀lú oṣù ọlọ́run ẹjẹ́ ilé tẹ̀sí fún wa nígbà táwọn sàbẹ̀ tí wọ́n fi ní wàhálà ìṣẹ̀lẹ̀ nígbà táwọn ẹ̀mí lọ tán tábàkì jẹ́ kàlífà wàhálà ìṣẹ̀lẹ̀ láti ta àwọn ìjọba Islam ẹ̀sìn níbàárẹ̀ bẹ́ẹ̀ náà sàbí lọ bá àgbàgbọ́ Muhammad àwọn bàbá àbákẹ́ sì ní wọ́n nílẹ̀ bàbá kiri ọmọ ogun títa ni o tí ànábì kójọ tó fẹ́ lọ sí rọ́ọ̀mù yẹn ọ̀nà méjì já dáwọn padà kọ́tì wàá fèsì àwọn tẹ́tílé àwọn tìǹbù ẹ̀kọ́ tó àbákẹ́ sọ́ńdọ̀ yẹn ó ní kẹ́yìfà áńkùnrin wà bọ́ọ̀lù ẹ̀sùn òpin yóò rọrùn kápọ́ pé mo tú àsìá táwọn ìṣẹ́ kíkẹ́ táwọn ìdè rárá o àṣẹ táwọn ìfowópamọ́ kalẹ̀ tó ti gba wípé kí mùsàlù máa gbé lọ sí rome kó wá dẹ́gbẹ́ mi ìtàpadà alùláyé sọ̀tẹ̀ ìlú olódodo ni wọ́n ẹbí wọn gan nínú ilé àti ìyá àti bàbá ǹjẹ́ wọ́n sòdò láàrin ara wọn gbẹ̀gbẹ́ kí wọ́n sọ fọ́nà ẹ̀wọ́n mẹ́tẹ̀ kí n tàyé o àwọn ẹgbẹ́ tó ṣe wá dìgbẹ́ wọ́n dá àwọn kọ̀ọ̀kan máa ń jáde kò sí tó dábàá máa yọ jáde o kò sàdédé jáde o ohun tí ń ṣẹlẹ̀ ní pé bàbá rẹ̀ ìṣòlẹ̀ ń bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá ṣe kí ni àmàpànà ẹ̀yẹ́ sọ àtọ́wájáde rọ ọlọ́run bá dàda ó yin àwọn kánú àwọn ẹ̀dá rẹ̀ nínú àwọn sàbẹ̀ tó bá nẹ́bí bàtàrà tó bá jọ wọn ó ní nílẹ̀ mú mi ní ìrìnsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn mìíràn rìjẹ́nu ọkùnrin wọn sọ́dà kú máa ààbò wá àlẹ́ yìí àdéhùn tábọ́lá ò sẹ́yìn ò chẹ́ǹjì rẹ̀ nínú ọ̀rọ̀ àbákẹ́ wa sọ́dà kú wọn ò kó lórí ẹ̀ ẹ̀ wọ́n bàbá wa tàná ọlọ́run ò pàṣẹ wọ́n á máa sọ fún àwọn èèyàn yìí kẹwa wọ́n tẹ́ bàbá àwọn fi ní àwọn òmìnkó lórí ẹ̀ máa bá bàbá yóò sí mọ́ kòrónù rọrùn bẹ́ẹ̀ máa obìnrin kan dáadáa àwọn ìyá dáadáa nínú ilé èmi ti rí ìyá tọmọ tóun náà sì ọmọ òun náà sì ọkọ sì ti kú àwọn ọmọ tó máa sọ pé ìyá wa wàhálà abẹ́jẹ́ kò ní ẹja gbé ní ilé tuntun ẹ wá lọ́mọ ẹgbẹ́ nìkan sẹ́fẹ́ yìí ti ẹ̀kọ́ ẹni kí ni láyé sọ ó ní rárá àdéhùn ti bẹ láàrin mi àtọkọ mi kọ́ ibi tó fẹ́ mi sí ibẹ̀ ní ìtàn sí àrùn sọ fún mi kí ni àgbọ̀ jẹ sọ́dọ̀kù máa sọ òjì ó sọ gbogbo pẹ̀lú ọkọ ẹ̀ lójú ayé lójú ọ̀rọ̀ ọ̀rùn fún pẹ̀tọ́kọ lè sí mẹ́ àwùjọ tí ò láyé kò sí ìjọba ẹni lé ti bàjẹ́ wọn àbíkà mójútó ẹ̀yà ń sọ̀rọ̀ wàkàrà wọn sùn àánú wọ̀tá àdá ọlọ́ọ̀bá rẹ̀ jọ ọlá a máa sọ fún àgbàdì rẹ̀ pé ìwọ náà ti ẹ̀mí ọbẹ̀ mi máa sọ pé rọ́ọ̀bì ọlọ́wọ̀ àdìkírí ní múnákàlẹ̀ sídìkì tọ́ọ̀bà mú mi wọ mi kẹjọ gbà mú mi wọ lọ́nà òdodo wà àforíjì ní ìmáṣàlájà sídìkì tọ́ọ̀bà bá mú mi kó mi kẹ mú mi bọ̀ ní òdodo àwọn èèyàn kọ̀ lọ́ọ̀dì gbogbo tí wọ́n wà jẹ tó ti wọn ò fẹ́ mọ́ bó ti wá ìbá àmúrọ́lé aláwọ̀ ogun mọ́tò ìbá àjẹmọ́ omi ọ̀tí àwọn olè ìyẹn ní pé àwọn èèyàn òbí kísà ibi tí wọ́n ti ń jẹ lónìí ẹ̀kọ́ gbọ́dọ̀ èkó di èkó wa tó di wọ́n wá lójú láwùjọ wa àfẹ́ bàtà ní sòdodo ta ní parọ́ fún wa láwùjọ yìí torí pé olùta olùra àwọn ọlọ́sẹ̀ kí ni wọ́n di òkúrọ́ láàrin ara wọn àfààní fàárùn fún màárùn fàárùn fún màárùn ṣàkọ́ọ̀bùn mọ́rin àti ìtọ̀hárùn ẹ̀wọ̀n orí ibú ẹ̀wọ̀n wàhálà àbọ̀mọ́rin ẹ̀ka tó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ibú torí tí ó jẹ́ mélòó máa jẹ nípa kó lè dé mélòó amakó yẹ mẹ́ta síwájú yẹ kó lè dé mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀kan náà yóò dé akẹ́nà méjì tó bá jẹ nípa yẹ lórí ọ̀dọ̀ dọ́tọ̀ sókè wá ní wàhálà wa torí tí ó jà ní tí ó wọ̀ ẹ sọ fún pé kó wọṣọ mẹ́ta papọ̀ á lè ní nǹkan mi bẹ́tà wọn kì í rò bẹ́ẹ̀ ẹni ogun mọ́tò mẹ́ta papọ̀ mọ́tò mẹ́ta kó gùn papọ̀ ó lè tó wà lẹ́yìn rárá òfin kò ṣeé ṣe ayé yìí kẹ́là ọlọ́run ti ó ti ó ti ó ti parí rẹ̀ fún wa ó ti ṣètò yẹn pé bí ó ṣe rí nù ẹ̀yẹ́ ń ṣe lọ́wọ́ anábọ̀ Muhammad ọ̀nà tó sọ pé wà ó ń tọ́jú já alahak sọ pé àlódodo ti dé wọ́n bá a kọ́ ní báàtì irọ́ sì máa fẹsẹ̀ fẹ́ ni ẹ̀mọ́ ní báàtì rẹ̀ kí àná ló kọ́ anábọ̀ Muhammad kíkẹ́ àbọ̀lọ́ ọkùnrin máa bá ọlọ́run wọn sọ fún wa kọ̀ọ̀án ní sọ́ọ̀tù mẹ́ríà ó ní rántí bàbá rẹ àgbà bàbá bàbá rẹ àgbà ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ ìwà ìwà ìwà ìsọ̀lá ẹ̀wọ̀n tó lọ yí rẹ̀ wọ́n ní wọ́n kò ní kí tẹ́lẹ̀ Ibrahim rántí nínú kí wọn ìwé ẹ̀rọ ààrẹ bọ́ọ̀lù ṣèké ó ní ìmọ̀ ògànà ṣe di lẹ́bíyà olódodo ni ẹ̀dá pẹ̀lú sọ fún mi kí wọ́n bá àlẹ́ ìwà ìwà ìwà ó máa ń yà wọn létí wà lábàdé àwọn èèyàn ò ní fọwọ́ àṣọ gbèdé ní tóbìnrin àbọ̀mọ rẹ̀ ẹnu wàhálà tó wà lè sọ pé ọlọ́run wọn náà gbogbo tí mo ní sí màbọ̀ mi láwọn inú wàhálà tó wà ó lè ó lè pọ̀ gan kì í tẹ́ sásìkò sí ó lè gan gómìnà sọ pé wọn lájọ́ tí mo ti fẹ́ pé ìyàtọ̀ òsínmi lásán òde sẹ́yìn pé lásán wà sàlámù láàfíà nínú ẹnu ká má sọ̀tọ̀ dalẹ̀ ẹnu ní ìgbójú lọ́rẹ̀ rẹ̀ ju ọkọ̀ tó fẹ́ lọ gbẹ̀lẹ́ obìnrin bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ọ̀hún anábọ̀ Muhammad yìí kí àtọ̀rọ̀ lọ fún bàbá ọmọ hadith tí a bá àbúdá àbára sórí bá alátọ̀dọ̀ rẹ̀ ó ní ẹ̀ lọ́mọ adúlẹ̀yìn sílẹ̀ ọ̀ ọlọ́dọ̀ ìyá àti ìlà òbẹ̀rẹ̀ ẹtí bá tó lọ́dọ̀ òdodo máa mú yàn lọ síbi dáadáa rẹ̀ wọ́n ń nà lé wọ́n yà àti ìlà ìjànà bẹ́ẹ̀ ni àwọn ṣe dáadáa kò síbi tó padà tọ́nà ọ̀rọ̀ rẹ̀ sí àwọn ìjànà wọ́n ń nà rọ̀ jùlá ẹ lọ́dọ̀ tó dáadáa lóye kan ọkùnrin àbọ̀rẹ̀ ni lọ́yà yóò wà á máa sòdodo áta yóò kíta ìgbà wà á sòdè kọ títí wọn fi ẹ̀kọ́ kọ rẹ sínú àwọn olódodo wà á ìgbà kẹrìbà irọ́ nípa ìyá àti ìgbà fojú kò síbi tí máa mú ìyá lọ sí ipò kí ni sẹ́yìn pẹ́ẹ́tẹ́ àwọn àpárọ̀ kan tẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jà kílẹ̀ yóò tún sọ yóò tún pàdé ìyẹn ni yóò wà láti ọ̀nà tí ó gbà láti sọ irọ́ yẹn ní kíni òdodo ó ló ń fa wàhálà yẹn dábàbà mú yàrá yìí ẹ̀ ń máa kojú wọn lẹ́lẹ̀ ẹ̀kọ́ àtàrà o ọ̀rọ̀ yóò tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ìyá alágbádá náà wà ń bẹ̀. ẹ ti gbà yóò wà lórí commit ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ atrocity tó lágbára tí ó fi sọ̀dẹ̀ ní ibú tó bá dẹ̀ ní ibú kò sí lọ́rọ̀ rẹ̀ mẹ́ta sí kọjá nínú ọlọ́mọsálàmá alùpàdé ìlú ọ̀gbìn bàtà ń sọ̀rọ̀ rẹ̀ tó dáadáa òun náà ní kẹ́yọ̀ fún yẹn nírò nípa nǹkan tí ìṣèlú tó ṣe nínú wà ó wà kẹ́bí bẹ́ẹ̀ ni ẹja lọ bàbẹ́rẹ́ ti lọ́ta rí ẹ̀sẹ̀ ńlá ni o yẹtù ló sọ èdè àwọn ìyàwó ìgbà ìlànà náà kò sí ní tí máa gbókùn lọ lọ ọjà nínú inú náà àwọn yẹn pè lọ lábẹ́rẹ́ nípa ìdá àti jẹ́nu sẹ́yìn fún ọ̀dọ́ fún ara rẹ̀ gbé ìyàwó ní òdùrọ̀ ni ẹ̀ ẹ̀ lè rọ́nà lòdò kan tó ti anabi muhammed kí ẹ̀rọ wọn fún wa bá ó ní kó ló la ha kọ wàlá ó àdéṣòro bó tiẹ̀ kóró sọtiẹ àdìjìhàn òdodo tó lábára jù òun náà ní kọ́ ló la ha alábàṣe tọ́lù jàhìrì kéèyàn ó sòdodo níwájú aṣáájú alábòsí pé ń tẹ̀lé ṣe ìlú yìí báyìí ọlọ́mọ sábà ni wọn kó tún àwọn afáwa ṣe kó lè kó bá lè kí ọlá tó wọlé kó lè lò nígbà tí kanáà pírẹsidẹ́ǹtì masari. tí wọ́n bá dé orílẹ̀-èdè yẹn tí wọ́n táwọn ìwà mọ tí ń ṣe sẹ́yìn pé tó bá para àfàjọ lásìkò yẹn àti ní ìsìn kẹta kákan bí ara kílẹ̀ pé yóò ṣẹlẹ̀ wá káwọn àfàjọ ní mọ́sáàlì lọ́dún yẹn ọba yẹn wá tẹ̀ ni wá ìlú kílẹ̀ bá ṣe sẹ́yìn pé báwọn bẹ̀rẹ̀ jẹun kàrí kàjọ wọn ni kò sí táàsì fi mo tó sọ fún ọba rẹ pé rárá èmi yóò sí pẹ̀lú kùránì tẹ̀lé náà kà ó mo tó ṣẹlẹ̀ ní wípé ẹja padà ẹja lọ tó sọ yìí kò Bukhari àwọn ọba rẹ pé mẹ́rin aláàtọ̀ ti sọ yìí Bukhari wọ́n tó hàbì kẹ́lí wọ́n hàbì tó wà kẹ́ kí ni ti ń ṣẹlẹ̀ pẹ̀lú bóòlù jọra wọn ó lè jọra wọn tó ti bẹ́ẹ̀ nù sọ yìí Bukhari òun náà ní tẹ̀lé èyẹ ní pé iṣẹ́ táyì bá rẹ̀ kẹ́kẹ́ ṣe gẹ́gẹ́ táyì ìṣẹ̀lẹ̀ ayé wọ́n fi gba ẹ̀ẹ́nì kan ló sọ yóò lò kárí torí òye ní pírọ́tíkà gẹ́gẹ́ fọ́lọ́fọ́ náà sẹ́kù gbọ́dọ̀ bí àdẹ́wọ̀ mẹ́hánà bí aláìṣà wọ́n ti ṣàlàyé fún wa irú pàwọ́ àdákìrí ó ní kúlùkùrú àlùkùrà ìwọ àwọn jẹ́jẹ́ kùránì kùránì wa ní ìtàkùn wá wàkúùnú máa sọ̀rọ̀ ìyẹn nígbà àbáyọ sọ wọn pé wàhálà ò sí wàhálà kíkà ẹ̀kọ́ ni wàhálà ẹ jẹ́ aṣọ kí ló lọ́dún náà ṣe kí ló sì ní àmọ́ ṣe bẹ́ẹ̀ bá ti jẹ́ àkàtà bá ti mú lò àwùjọ wa yọ̀ọ̀ta sẹ́ni bá bá yẹn wọ́n sùn pé á irú kí aláàbùn yẹn ṣe bàbá sọ bẹ́ẹ̀ náà fún wa ń ṣe nǹkan tó ra àwọn tàyẹ̀ sọ náà ló sọ pé kẹ́ńdá ṣe pé á nà bẹ́ẹ̀ náà mẹ́rin ẹ̀ka ni àwọn àfáà tí wọ́n wá lẹ́yìn ìlú tí wọ́n wá lọ pẹ̀lú ìlú tẹ́lá ti lè sọ lẹ́yìn kò sí wàhálà rárá pé àwọn àbòsí tó wà lọ́wọ́ wa ní jáde alẹ́ ká wá sọ̀rọ̀ ló fáwọn èrò ìbọ̀rọ̀ sí ní wọn náà àwùjọ ìlú la ọlọ́mọ sàkàlà ẹyẹ ti sọ̀rọ̀ ọlọ́run bá dẹ́ra ó sẹ́ni ní gbogbo àwọn òkú náà ó ní kùtìlá àlùkàrọ̀ṣù kùtìlá àlùkàrọ̀ṣù ọlọ́run sẹ́ni ní àlùkàrọ̀ṣù ti máa àlùkẹ̀dàbù àwọn òkú náà kàmáyà kúrú jábà wàhálà ẹni mẹ́rìnwá mùsùlùmí fún olùkọjá lòun nínú àgbà kẹgbà tó wájú òkúrò àbẹ̀wò àbẹ̀wò ìdíkí àtọ̀lọ́ náà fún wa bá nígbà tí ó ju ẹ̀dà jáde fún wa olórí ibú gbẹ̀yà ayé tí ó wà wọ́n mọ́jọ bá wa mọ́ àjẹmọ́ òkè á mọ́jọ bá àwọn ọmọdé wọn lọ́wọ́ torí pé èèyàn ká tí ó bà tí ó bà lórí ilẹ̀ díẹ̀ ni ó tó dàjà ẹ̀gbọ́n bá lẹ́nu sọ kí ó sì júwe rẹ̀ fún wa ní Wakuti bẹ́yìn náà àìrẹ́ yìí kẹ̀dùdà wọ́n wà á kọ síwájú rẹ̀ láì lè òkú lọ́nì táwọn ẹni tí ó lè kàńjọ àwọn tó bá tó lòdò pè é ẹ̀yọ́ sì mọ́ lọ́nù fọ̀nùmí mọ̀mìnì ó rọrùn kí mọ̀mìnì ó ṣe àwọn ẹ̀ṣẹ̀ ní torí bẹ́yìn ni mọ̀mìnì lè ṣe ẹ̀ṣẹ̀ yẹs torí pé àlè iná rẹ̀ òkútù wáyé wáyé sí ìmọ̀ràn àwọn ga àwọn lọlẹ̀ tí má tó ti ó lè máa ụwa kan tó kù díẹ̀ káàtó nú wà láti láàrín kìnnà àyẹ̀kú nínú omi kẹfà ọlọ́mọ sàlẹ̀ ọlọ́run mọ̀mí ní òní jẹ́ òwúrọ̀ láyé ọlọ́mọ sàlẹ̀ ọlọ́run ẹ̀yọ́ ti ọlọ́run ẹ̀mí náà kẹ́sì láti àǹkẹ́rì wọ́kìlì láti ṣe ẹgbẹ́ tó káyé lónìí wá kéré ẹ bá kó èèyàn jọ tipátipá kì í ṣe páwọn olódodo sí ń bẹ̀ o àwọn wọ́n ṣe kí ni wọ́n kéré jọjọ àwọn yóò sì mọ̀dodo kò wá rọrùn kó dodo ìyẹn ó tètè pèvé àtúntà lọ́rọ̀ bá dé ìyẹn ní bẹ́ẹ̀ tábà fẹ́ sùn dodo nu wọn yóò pẹ́ tó ti yẹ táì sẹ́ẹ̀ lé bí ìtàkùnkà yẹn sẹ́ẹ̀ fún àtàkùn fún ṣọ̀rẹ́ ẹ̀ kẹ́lẹ́ sàdédé mú ìlọ́wọ́ ẹ̀ gáàdé olúwa ní àwùjọ wa yìí ìwọ ni wọ́n pa fún wa iná tàbí ni wọ́n fà sí ìka kò fà síbẹ̀ kíríkà tí wọ́n sì irọ́ ni àwọn kan ni wọ́n kọ́ wọ́n fún àwọn kan ni wọ́n ṣiṣẹ́ bíbí ìkànsẹ̀ jẹ́ kíkà ayé ni wọ́n kọ́ fún wọn. ìlà kúlẹ́tù nìyí àyàfọ̀ díẹ̀ nínú wọn àbẹ̀kọ́ àwọn sàyẹ̀wò sí wa ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ wọn tábà bẹ́ẹ̀ kí wàhálà wọn kó dẹ́kun láwùjọ wa á padà sí ti òdodo á wà ẹ̀yà ń sọ lọ gbogbo tá a bá tè ní rán kò sí náà ẹ̀ṣẹ̀ wò lè ṣètò wọn kàn kí balẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo olùbálò rẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ sí torí pé wọn ò ní mọ̀ pé bóòlù wà láṣẹlẹ̀ tẹ̀bátà àwùjọ kẹlẹ́mì bóyá àwùjọ tó yàtọ̀ sí Nàìjíríà níbi tí sẹ̀lẹ̀ ayé wọn gbọ́dọ̀ kẹ́gbẹ́gbẹ́ tí wọ́n fọkàn balẹ̀ tí wọ́n gbé orí lórí pínò tí wọ́n sùn jẹ́jẹ́ tí wọ́n sùn tí wọ́n sì hàn án ẹ̀rọ mọ̀ wípé kò sí tó gbajúgbajà bẹ́ẹ̀ ọ̀dà kiri níbi tí nǹkan sẹ́yìn báyìí nǹkan sẹ́yìn báyìí wọ́n dà pé ọlọ́pàá yóò sì dé yóò sì wá rẹ́sì mi ọ̀kadà bàbá akẹ́sọ̀ fún àmì ọ̀sán fún àmì ọjọ́ ẹ̀ mọ tó lọ ṣẹlẹ̀ ni ó ní olóńgbò ní ìmọ̀ ó sunkún ló bá ṣe kí ni o ló bá ló bá ló bá fara pa olóńgbò nígbà tí wọ́n tẹ àláàbò iléeṣẹ́ ọlọ́pàá tó ti yẹ ambulance tẹ́lọ́pàá dé bẹ̀rẹ̀ olóńgbò náà tó ní kí olóńgbò alẹ́ yẹn wà ẹ má tẹ̀lé tẹ̀lé tẹ́ ẹ bá ní wàhálà bá dé tẹ́ ẹ bá pe àwọn agbófinró ó tiẹ̀ tó kù tẹ́ ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ̀kọ́ tó wà tàbí ti rẹ̀ agbófinró fún torí ẹni tó fà kábà tàbí kí ìbò bẹ̀rẹ̀ sí torí pàtà agbófinró bá rọ́ màtá tó bá ní tú àṣà ẹ má wọlé àwọn báyìí rí ẹ má ti tẹ̀lé ẹgbẹ̀rẹ̀ tuntun bá tẹ̀lé àtìló débẹ̀ àtìló débẹ̀ nísìn ẹ wá sọ fún mi ọ̀dọ́ agbada sí ní òdodo àwọn àlọ́ dìbò náà wà nínú àwọn ìyẹn ní kí kálukú ọ̀fẹ́ sódodo òbí òṣòdodo fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ ni àwùjọ òṣòdodo ọkọ àti ẹ̀mú òṣòdodo pẹ̀lú ara wọn àwọn ará wa change automatically wọ́n change ni kátó wọ́n sọ pé àwọn olùkọ́ ṣèlú olùkọ́ ní sọ fún wọn pé parí iṣẹ́ là ń lò parí kẹ́ẹ̀dẹ̀ parí iṣẹ́ adẹ́gbẹ́ tó bá kọ́ wọn pé irọ́ là ń kọ́ yóò là ń kọ́ yóò gbà irọ́ yóò ẹ̀yẹ́ oṣù ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ṣe ní pé ẹ̀ ń nà lọ́ àkà òtẹ́gbẹ̀rẹ̀ àgbáńkà kò sí ní kẹ́kẹ́ o àbí ní kíni o ibi òdodo ló wà pẹ́tàwọ́ yóò mọ̀ anáwọ̀ Muhammad jẹ́ àkọsọ́lọ́ fún wa wa ó wá sọ bẹ́ẹ̀ fún wa lànàmì ti ní tẹ́lá fẹ́ wọ ọjà tẹ́lá fẹ́ wọ ọjà soup market tẹ́lá fẹ́ wọ ọjà ó ní ẹ̀tọ́ wọn ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ẹ́tọ́ wọn ìbẹ̀rù ọlọ́run àti sọ́ọ́lọ́ níbi bẹ̀rẹ̀ wọn torí pé ọjà kú kẹ́kẹ́ pẹ̀lú kí ni irọ́ àtẹ̀kẹ́ irọ́ àti kí ni àtẹ̀kẹ́ ibi tí wọ́n àtẹ̀kẹ́ bá sì pọ̀ èyàn àwọn ìwé fún ìwà ẹni ó tẹ̀lé olóòrùn àwọn ọmọ kò sí tí òun náà sí adájọ́ ti dábàá bẹ́ẹ̀ wọjà ẹ̀sọ́tẹ́lá ìlà ìlọ́wọ́ wà ìdáhùn ilé àṣẹ ní ìjàlá láwọn olùdókòwò wọn láwọn ìhàndù yóò bí wọn ní méjì wọn wà á kó lè ṣe kọ̀dé kẹ́kọ̀ọ́ wọn wọ̀dà. ó ní torí pé àgbà ìyá olùta àtọ́lùra bìlìkìyà wọn láǹfààní láti make any options máa lẹ́nu ẹ̀ kàfà wọn kọ̀ lóògbé ìgbà tí mo bá ti nínú tí mo bá ti kó níbi tí wọ́n sì ti ń lo tí wọ́n ti ṣe transaction lọ́wọ́ fàyín sọ́dà kọ́ fáwọn méjèèjì bá sòwòlò wá nínú wàbá ìyàlẹ́ wọ́n máa ṣàlàyé àlẹ́kù ti bẹ̀rẹ̀ àwọn ọjà pé sọ́ọ́rí fáwọn made in China ni made in kíkọ́ pé made in China ni forty five thousand and ta sọ́ọ́rí made in Japan ni yẹ́ta ní ta ni sẹ́ẹ̀mì ní ẹni tó fẹ́ rajà òun bẹ́ẹ̀ ti

láti tẹ́lá rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tẹ́lá wọ ìfúnpá rẹ̀ ní gbogbo ìgbà yóò fò lójú kan torí pé kí ní dẹ́rùbà yóò ké tọ́lá pẹ̀lú ọlọ́wọ́ bá ní mùsùlùmí pẹ̀lú ẹ̀ bí kú bá dé bẹ́ẹ̀ ni tí ó sòdodo bẹ́ẹ̀ bá wọ̀ fúnpá rẹ̀ láàárọ̀ tó bá yẹ̀sẹ̀ jí tó yẹ kó lò dáadáa yóò rà láì sì ní torí pé ìwọ́n bá sùn wọ́n kẹ́sìbù yẹ́ wọ́n kẹ́sìbù yẹ́ ju bòtú kalẹ̀ ìrọ̀ máa ń jẹ́ kí ẹ̀ ní wọ́n ti búkẹ́ asínìkù sọ́dàbù mẹ́jáàtì tẹ́lá ajọ́ lòdò wà láì láàbí mi lẹ́sìn náà sì yẹ́yìn kò sí ní wàhálà rẹ̀ ṣe wọlé tó wà láì ó là kò sí tẹ́ bá tó lòdò pé á ah, àdìsẹ́ ọlọ́wọ́ sàn ní wọn níta wáyé ẹ̀ ẹ́ tẹ̀lé báwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àmàlẹ́ ẹ̀jẹ̀ táwọn ènìyàn yóò máa rẹ́ ìrìn àti wà rẹ́síù rẹ̀ yóò bá ní kàkàkọ́ bó olóró ó jìn gbogbo ọlọ́run bá a ìlànà lónìí à á padà ti pa. bẹ́ẹ̀ ni jawlatul haqqi ìlàkìyà jawlatul àrùkàdìbò eh, sáà gbogbo bẹ́ẹ̀ bá fún wa ní máa ń kọ́ láti ọdún ti bo oyin tó wà ẹgbẹ́ lè àsìkò kan yẹn o. àmọ́ ìlàkìyà ló fi dé bujú bẹ́ẹ̀ wọ́n ti ń parọ́ tó ló bá lọ àwọn ògbà kó lọ chéńjì rẹ o tí o dábàá ògbà ní kéde ìwọ̀n wọ́n ká gba àwọn ọmọdé lónù mọ́tò lónù ní gbogbo ẹni ní ó gbé tí kò sí kí ló ṣe gbà. ẹ̀yẹ́ ń sọ wà wà kú nù máa sọ yóò ṣe فقد فعل فضلا عنه اقول ما تسمعون اسال الله ولكم والسائر المسلمين ان كل ذنب انكم تقولون قولوا بصلاه